ọmọ ẹ̀ ó tún wá pa fúnra rẹ̀ lẹ́yìn tó bá jìṣẹ́ jìyà tó yẹn tó lọ sí ẹ̀wọ̀n nítorí tiẹ̀ ẹjẹ́ tó ti tó àbá náà lẹ́wọ̀n lọ fẹ́ ẹni mi ẹ̀wọ̀n ni kó má wá pa kó má pa thank you daddy thank you mommy. nítorí bíbí yẹn òun gangan gangan ni queen lè. bó dẹ̀ ṣe kú yẹn gan ó pè mí. ti jam. mo ní talẹ̀ béèrè. láti lè fi support ọkọ mi at the end of the day nígbà tíṣẹ́ yìí máa yield to ṣe ni ó pa ọkọ mi àti ọmọ kan nínú ọmọ méjì sí mi. wọ́n fẹ́ pa ọmọ mi wọ́n fẹ́ ọmọ wa. the way they talk dey vex me má jẹ́ kí inú bí mi sí ẹ̀. bó ṣe ga yẹn iṣẹ́ ló jẹ́ kí ọpọlọ ẹ̀ náà kó ṣiṣẹ́ kó ga but mo rí pé ṣe lọ́pọlọ ẹ̀ yóò rò sí tó Tolu. Yeah. Kini. It changes your sense of reasoning. You are beginning to lose it, can't you see? Mommy, disappointed in you. ta ló wá padà di Ṣẹ́gun